وأن من الحجارة لما ń sin ẹ̀wọ́n náà lọ́pẹ́ àwọn tí ò lẹ́tọ̀ọ́ sọ́pẹ́ gan wọ́n béèrè fún àwọn tí ò lẹ́tọ̀ọ́ sọ́pẹ́ àwọn tí wọ́n fẹ́ káwọn ènìyàn gan máa dúpẹ́ fáwọn bàtà nàbì àwọn Musa alayhi salatu wa tó padà lọ́dọ̀ Fìràwọn Fìràwọn náà ní wọ́n fa'alta fa'lataka allati fa'alta wa anta minal kafirin ó O si ó sì wà náà tí ò mú tó túmọ̀ sí wípé òun náà retí ọba ó sì jẹ́ ọlọ́run mi yìí àwa dúpẹ́ àdúpẹ́ ọpẹ́ tó sì nínú a sì fi rí àánú rẹ òun ni ká mójútó ọpẹ́ dídá ọlọ́kọ̀ gbọ́pẹ́ wa ìkí ọlọ́run nígbà Muhammad sallallahu àwọn sàábí kọ́lọ̀ bá yọ́nú sí wọn gbogbo àwọn afẹ́sì pátá ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run kọ́ sàwọn náà dà fẹ́sì kọ́ jẹ́ àṣẹ̀sí kó fi wá ṣe kọ́ńgẹ́ dáadáa yìí náwó àlà wọn lè ṣe ọba títí yànnà náà fún wa báwo ló ti ṣẹ̀dẹ̀ra báwọn ọmọ ìsọ̀rọ̀ yìí kí wọ́n fi ọkàn líle eré tó fi yẹ kí wọ́n dúpẹ́ kí wọ́n mọ rẹ fọlọ́wọ́n bọba tó láàrin ga ọkàn líle òun ni wọ́n fi pààrọ̀ ẹ̀ kí ni fa ọkàn líle àti gbìyànjú láti ṣàlàyé fúnra wa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ilé ilẹ̀ àwọn àga tí máa fọkàn líle àti sọ díẹ̀ bẹ́ẹ̀. káwá bọ́ síbi àyà gangan kájúyànjú àti rí nǹkan kọ̀ọ̀kan táwọn àfọwọ́ ní tafsiru wí nípa ẹ̀ ọlọ́ni súnmà lẹ́yìn náà lẹ́yìn ìgbà tẹ́ ti rí àwọn àmì tẹ́yìn náà gbàpá lágbára lọ́lọ́run kọ̀sát olóbokùn min ba'di dhalik lẹ́yìn ẹ̀ lẹ́mí yí bá tún lé kókóókó ọlọ́wá ní àwọn ọkàn wọ̀nyí ó lé kókóókó fàhíyà kẹlẹ̀ ìjà rọ́tì awọ aṣàgbọ̀kọ̀síwá fàhíyà kẹlẹ̀ ìjà rọ́tì awọ aṣàgbọ̀kọ̀síwá fàhíyà kẹlẹ̀ فهي كالحجارة أو أشد قسوة فهي كالحجارة أو أشد قسوة فهي كالحجارة أو أشد قسوة فهي فهي كالحجارة أو أشد قسوة الله بابا طلع رجع ولم يوه ó lé kókóókó ó sì dà gẹ́gẹ́ bí òkúta mo sọ fún aláàánú wípé àwọn afúnitọ̀ sí ìlú ni pé èyí ṣe tọ́lọ̀ fún mọ́kúta tí òun rìn àti ṣàlàyé lórí eléyìí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ eléyìí tí mo wá ní ká sọdọ̀ ní nǹkan méjì ni méjèèjì á ṣàlàyé ẹ̀rí sí lágbára ọlọ́run wa alaikum salaam alákọ̀ọ́kọ́ nítorí àwọn àtàjọjọ́ dọ́mà kí ó bí irú mi ọlọ́ọ̀ nífàáhíyà kẹlẹ̀hìjáàrọ̀tì ọkàn wọn ó lè kókó ọkọ́ ó dà gẹ́gẹ́ bí òkúta áwú tí a ṣíjọ́ wípé nínú èdè lárúbáwá kí la fi áwú ṣe àtàfí a fi ní ọlọ́wà ní áwú àṣáàdùn kọ́sùwà ó fi jẹ́ àṣáájú tí ò jẹ́ àṣáájà torí kí a fún àlà ní tí ó bá sì gbàjárò iná jáde jáde wà tó rọ̀bì fatihati máa láyà sọ́rí máa láàmú yóò dọ́f àwòyá tó gbàgbà ayẹrọ ní wà tó rọ̀bì fatihati máa sọ́rí máa láàmú yóò dọ́f أو يك بعد أن ردف ما لم يضف أو يك بعد أن ردف وجر بالفتحة ما لا ينصرف وجر بالفتحة ما لا ينصرف ما لم يضف أو يك بعد أن ردف أي أهو هنا الفية أبو تصنع tí a bá ti rí orúkọ tí ìgbà tẹ̀lwìn oníjẹ́ ismu alladhi la yansarif la yaqbalu sarfa la yunawwan tí irú rẹ̀ tí ó bá gba járù ń táàbí fún ní járù ní fatiha lópin ìgbà táà bá ti fi tì sókọ̀ mi tàbí ká fi alif àti láàmù sí ẹlẹ́ ti ṣe alif tá a bá aṣáájú sáà sàbítì torí tá a bá gbé aṣọ àfitì ẹni kọjá kọjá kó sọ àtàn ní ọwà lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà náà kò ní alif àti láàmù àṣàdà lọ yẹ kọjá bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ tọ́yìn kí wá ló tó fi jẹ́ àṣàdù àwọn àfọwọ́nìtà sí wọn ló ní nọ́kítà fáídà ilmiyya tó so mọ́ fáídà ilmiyya tó wá so mọ́ yóò sì wá láǹfààní nígbà tá a bá ń tó àyà tí bẹ ní sọ́rọ́ ليس كمثله شيء وهو السميع البصير ليس كمثله شيء وهو السميع البصير ọlọ́run bá ní wípé láìsà kàmíṣìlì ṣẹ́yí òn kò sí nǹkan kan tá a lè fi wé irú ẹ̀ tá a bá sọ pé láìsà mìsìlàhù ṣẹ́yí òn kò sí nǹkan kan tó dàbí ọlọ́run ṣùgbọ́n láìsà kàmífìlì ọlọ́run kò sí ń tọ́ dà gẹ́gẹ́ bí irú ọlọ́run sáà tí tún wà tó ti yé <laughs> tọ́yì àwọn àfáàní wípé àyà yìí yóò ràn á lọ́wọ́ láti gbọ́ àyà àti ṣúrọ́ yé nítorí kó ń túmọ̀ sí wípé káàfù nínú èdè lárúbáwá àmàjẹ́sùn gẹ́gẹ́ bí àlá náà sí máa ń jẹ́ ìsìnà ọ̀nà lárúbáwá ìyá máa sọ pé min alayhi min alayhi kí ni àlá arabi jari ni kí ni arabi jari máa wọlé tọ̀ ó kọ́ ni àwa ni min alayhi ìtumọ̀ rẹ̀ ní mi fáwọ̀kì sọ́tí min fáwọ̀kì látòkì ẹ̀ fáwọ̀kù ni àlá ń náà ni káfù ó náà máa jẹ́ ìsìnà tí ó jẹ́ nìsín láìsà mísílà mísílì yìí ṣẹ́yìn torí kí ó wà abúláhùn fi náfìyì ju láìsà mísílà kò ṣẹ́yìn lọ kò sí ń tó dà gẹ́gẹ́ bí irú ń tó dàbí ọlọ́run nítorí kọ́lọ̀ ọ̀bọ̀ ò nírú ìrìnbá ìtànà sọ sóyè wa báwọn èyí tó dà gẹ́gẹ́ bí irú ọlọ́run gẹ́gẹ́ là ń ṣe náfìyì kì í sọ ọlọ́run kankan láǹṣẹ́ ọ̀nà fífi pé nǹkan jọ tọ́yányán torí pé irú rẹ̀ gangan kò ní irú tí ọ̀rọ̀ bá ti ṣe ń tó lè dàgẹ́ bí irú ń tó lè jọ́ kò lè tọ́jọ́ ṣé ọ̀rọ̀ ó yé bá mi láì ṣàkà mí sì lè wọn. láì ṣàkà mí sì lè hìn ṣáyé wọn wọ́n wá ẹrù rẹ̀ láti. ẹrù rẹ̀ náà láwa padà sí níbi fàhíyà tí a mọ̀ pé tọ́jú ọ̀tẹ̀ yìí làbá yìí. ọlọ́run bá ní wípé ọkàn wa ọjà gẹ́gẹ́ bí òkúta fàhíyà mẹ́sìlò lẹ́hìjára fàhíyà mẹ́sìlò lẹ́hìjára yọ́ máa túmọ̀ sí pé àṣáájú yẹn mẹ́sìlò wọn so máa tó ti yé bá wọn tó wà nípò làbárì kí sì ni làbárì máa ń gbà rọ́fẹ́ ò ní máa gbà mọ̀tádà kún. mọ̀tádà kún sẹ́yìn wà á. náà tí làbárí inú ìdí lárúbá táwọn ọmọ kí òun ni ẹ má bínú àti ìwọ̀n ìbásàrà yóò yé làbárí inú ìdí lárúbá rúfà ni wọ́n gbà rúfà eléyìí ọmọ túmọ̀ sí wípé àṣáájú asúnmọ́ làbárí ìyẹn náà lójọ́ ìgbà kìíní lójọ́ ìgbà rọ́fọ̀ gbọ́dọ̀ bí òkúta mìtìlíyà tọ́lọ́hùn ò sí láfi ṣe náà fìyò rẹ̀ mẹ́ so ti ẹni sí ṣùgbọ́n mìtìlíyà ọkàn wa ọ̀hún òkúta torí pé ohun tó le gbogbo oko tọ́lọ́hùn wá fi mú ní pé òkúta lè ó le jù rìn lọ torí pé náà yìí yọ òògùn iná àmọ́ yọrin bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ iná máa yọrin kì í yọ kí ni o kì í yọ òkúta ọlọ́wọ́ á ní àwọ̀ àṣàdù kọ́síwà àwọ̀ àṣàdù kọ́síwà àwọ̀ àṣàdù kọ́síwà àwọ̀ àṣàdù kọ́síwà àwọ̀ àṣàdù kọ́síwà àwọ̀ àwọ̀ àṣàdù kọ́síwà àwọ̀ àṣàdù kọ́síwà tàbí ká sọ wípé ó le jù bẹ́ẹ̀ lọ láwọn kọ́ ọ̀rọ̀ kí asọ́nà wọn dá òtún nìkan mọ́ tó sọ ni yẹ bá wọn kọ́ ṣe wípé ẹ̀sìn mọ́ sọ pé ọlọ́wọ́n bá yóò dájọ́ pa ọ o mà dájọ́ tó fẹ́ sọ tẹ́lẹ̀ nítorí wọn pa àkàrẹ́ ibi ń sọ mí wọ́n sọ ọlọ́run di ẹgbẹ́ bàbá bàbá wọn àwọn afọ onítàfsí o àyíkàfọ aláhàdì ìlàyà wọn jókòó wọn dúró ẹjá àjọjọ wò ẹjá àfojú lámì ìtọ́ wò àwọn kan nínú wọn wọn ní kèmó méjì tó di ìyẹn ti wọ́n ní awó yẹn pétùmá rẹ̀ báyìí fàhíyà kálẹ̀ ìjà àárọ̀ ti báyìí aṣáájú kan sọ́wà ọ̀yà wọ́n gbọ́dọ̀ ké tinú kùránì. fàhíyà wọ́n lọ́dà gẹ́gẹ́ bí òkúta ìdọ́rọ̀bù ni ìdọ́rọ̀bù ẹjọ́ rántí ìdọ́rọ̀bù ẹjọ́ rántí ìdọ́rọ̀bù tá àti sọ́ńdà síru ìdọ́rọ̀bù ìtẹ̀kọ́lì ìbùkọ́lì wípé irú ìwò ni wà jẹ́mẹ̀ wọ́n ní pé báyìí aṣáájú kọ́ sí wá ìtọ́nà ọba ń sọ ní pé kódà ó le jù bẹ́ẹ̀ lọ nígbà àjọ tí wọ́n sọ yìí kódà ó le ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tàbá lọ wo tàbí sí bàbá àgbà kọ́nà bá a kẹ́ alimamu tọ́bari rahimahullahu ta'ala àti alimamu ibn kathir ọlọ́nkọ́ bá ká àwọn méjèèjì tábàlọ́wọ́ tafsiru wọn ọ̀rọ̀ tí wọ́n kó wá pọ̀ ṣùgbọ́n àwọn méjèèjì lọ bì kan ibi tí wọ́n lọ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú onítafsiru tó wá lẹ́yìn wọn wọ́n fẹ́ fi síbẹ̀ ó ní kí fàhíyà kalẹ̀ ìjà àárọ̀ tí ọkàn wọn minha máa híyà fi ṣe játi kẹlẹ́hìjáàrọ́tì àwọn kankan ń bẹnu àwọn kan nù wọn tó ṣe pé ọkàn wọn lé bí òkúta ni wà mí ní à máa híyà aṣẹ́gbẹ̀kọ́ síwáta mìíràn lẹ́hìjáàrọ́ lẹ́fù líle ọkàn wọn dàrọ̀já àti ìjọra wọn lọ mọ́rẹ́hálà oríṣiríṣi nílò ìjọ́jọ́ pé ọ̀rọ̀ alukùránì ò sí fagbárí tú kùránì kìí sọ̀rọ̀ wípé ẹja sí tíra ẹjá jó tí wọn Yorùbá ká máa fi wò níbo Kùránì ọ̀ràn yẹn kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀rín o torí rẹ̀ eléyìí tó aṣọ níbo Kùránì ní ṣàlàyé o ìtumọ̀ ṣe de Yorùbá alápọ̀nlé kò ní ṣàlàyé sì gbọ́ wọ́n yà a sì ráwọn àkan nínú wọn tẹ́gbẹ́ ọkàn tí wọ́n lè jòkúta lọ ọlọ́kọ́ mọ́ sí alọ́lọ́kàn líle ẹni ọkàn rẹ bá le kò máa ń tọ́lọ̀wọ̀n fẹ́ pé kankan bẹ ọlọ́wọ̀n bọ̀ ọ̀fẹ́ yọ̀bọ̀ pé kí lọ́mọlọ́mọ fẹ́ tọ́lọ̀wọ̀n bá fẹ́ kí lọ́kàn ẹwọ́n ti ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ nìṣẹ́ wọ́n fẹ́ dìbò lásán àwọn tí ó dìbò wọ́n kàn fẹ́ sọ wọ́n sì ń gbébọn wọ́n sì ń fún yàrá wọn bà kí sèfìlì ànàkọ́ máa níbọn lọ́wọ́ ìbọn àwọn ọ̀rọ̀ bí ìní ti máa ń jà tí wọ́n ní wọ́n yọ àwọn àpólà síra wọn wọ́n yọ ọ̀bẹ níbẹ̀ ìbọn ni wọ́n ń yọ ìbọn àbí ọ̀wà parí ẹni ọkàn rẹ̀ bá lé kọmọ́ntọ́ lọ́wọ́ bọ́ ọ̀fẹ́ kí ni ó ní ọmọ mú tí nù rọ̀mọ̀dọ́nù kílọ́kàn kílọ́kàn àti ìrìnlẹ́pà ọkàn ti lé ó ti dí kí ni ó ní ọmọ sì sì náà nù rọ̀mọ̀dọ́nù kílọ́kàn ẹni ọkà rẹ̀ ti dé pa tọ́lọ̀ntí tó ti gbé ìmọ̀nà jìnà sí tọ́lọ̀n kọ́ mọ́ bẹ́ẹ̀ fún ọlọ́run wá ní pé nínú táàfì mà wípé àpáta gan òkúta ó wá sàn ju ọ̀pọ̀lọpọ̀ ọlọ́kàn líle tí ó bẹ̀rù ọlọ́run ọba lọ ọlọ́run ti pé kí lọ́mọ ẹ̀jẹ̀ ṣàǹfààní lára rẹ̀ jù nínú tọ́lọ̀ǹda tó tó mi ọjà àìná mínà ìlímà ìn kúláṣà ìhìn hayè gbogbo nǹkan tí ń ṣẹ̀mí àtàrà omi lọ́lọ́run ti yan ọmọ ṣẹ̀mí tá a bá ṣinú tán ní ìsìnkí láàmùjù á mú omi jó ń jẹ lọ á lè padà jẹun oṣù bá kọ̀ọ̀kan mú omi dáadáa ní bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ̀ ẹ̀jẹ̀ tí ń bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí wá sáwọn ní bí mẹ́díkàárì àwò ní kankan bí sómi ń ẹ̀jẹ̀ àbí sọ omi mẹ́mẹ́ omi kankan ló bí adó ilẹ̀ tá ń dorí ẹ̀ yìí ilẹ̀ ń pè omi gangan ọ̀pọ̀ wa inú omi inú omi màálù tá ń jẹ ọgbọ̀rọ̀ jẹ koríko tí ń jẹ omi kọ́lì bẹ̀ lára rẹ̀ ọlọ́run wá ní wípé ìtafẹ́ ló ń bẹ̀ nù ká lè bá àmọ́ pàtàkì ń tọ́lọ̀ ń sọ bí tọ́ra ní ìmọ̀ tá a bá jọ pé ń bẹ nínú àpáta ètò jáde ń bẹ tọ́lọ̀ ń fẹ́ lò kọ́ ǹdí ó ṣàǹfààní fara àwọn èèyàn tọ́lọ̀ ń da ẹ̀dá ọlọ́run ń jáde látara òkúta kò yẹ báwọn ǹdí ó ṣàǹfààní fún èèyàn ń tara àpáta òkúta jáde ṣùgbọ́n ní ọkàn rẹ̀ bá le ní tí ó ní àwọn èèyàn lá ní ọmọ jáde látara ẹ̀ ní olùkọ́ agbọ́mi yé tí olórí kí ló ń jẹ wáyà nàìjíríà jù àwọn olórí tọkàn wọn lè lọ wọn ò láàánú kí lọ́kàn wọn pẹ̀lẹ́ nìkan àbújá tí mo lọ́njọ́ ni láti àbújá dẹ́kọ̀ 55 minutes láti abuja dẹ́kọ̀ by flight 55 minutes fifty five minutes mo lò láti àwọn jẹ àsìkò yẹn dẹ kọtìkọt jẹ títẹkọ. àwa kò lẹ́kọ̀ọ́ lóṣòdì láti Oṣòdì débàfọ̀ alo more than two hours <laughs> láti Oṣòdì dé Ìbàfọ̀ láti to five after seven ó ti lé àbí ò lé ní seven to six ní wákàtí kan to seven ní wákàtí méjì after seven ibà fọlá sí wa a sì lo fifty five minutes láti Àbújá dé àwọn àbẹ̀bẹ̀ gbogbo bí kíbi kò tí wá síbi kan tó kò lè wọ̀ mọ́ mo lọ́lọ́ yọ mí ní ìgbọ́kọ̀ wa bóòlù bá ti máa wọkọ̀ ẹlẹ́mì nìkan nínú gádígádá bóyá èyàn inú kéèyàn ó sùn bẹ́ẹ̀ ẹnìkan wá ní èdè mọ́ wá wò ó àwọn àtọ̀wọ́n ní wọ́n ń ṣe nǹkan jọ́nà o àwọn àrètí máa sàrò kí náà pẹ̀lú ẹni tó sì jẹ́ gómìnà Èkó a máa wá bẹ̀ o níbi làwọn èèyàn jọ pé tí ó bá wá kò ní gun mọ́tò wá jẹ́ẹ̀tì làwọn ó gbé wá ìlú kan ò lè jẹ́lù gidi láyé káwọn èèyàn kan kí wọ́n láwọn ń ṣe jọ́sìn kí wọ́n máa ó jà àwọn èèyàn fún two three four hours kíjọba ó sì máa ṣe gàgà sí àwọn tí ọkàn wọn bá lé àwọn èèyàn bẹ́ ń gbòrò ní ìṣẹ́ àwọn ọmọkọ́mọ wọ́n ń sọ̀kadà wọ́n tún mú àkíyìn oúnjẹ gbogbo ẹ̀ àwọn ọmọ kan bẹ́ ń gbòrò lónìí tó ẹgbẹ́ tó bá dáa fún yàn bá kọ́lé sádùgbò bí wọ́n ń gbé ọdọ̀dọ̀ máa sanwó oṣù fún wa kẹ́ẹ́ṣẹ́ rẹ̀ wọn ò bí bí táwọn ọkọ̀ rẹ̀ bá bàjẹ́ kò sí tọ́ka àwọn òwò oníbọ̀ tó o ṣùgbọ́n wọn ò bí ọdá akọ mọ̀mọ̀ sanwó bàbá bàjẹ́ lónìí ilẹ̀ ní ilé àwọn bàbá wọn bàbá rẹ̀ ò sì pọ́lé dé kú. ọlọ́ni wa inna minal hijarati. wa inna minal hijarati lama yatafajjaru minhul anhar. ọlọ́ni ń bẹ nínú àwọn òkúta eléyìí tí omi ń jáde nínú ẹ̀. ṣàtiwá àmọ̀túnmọ̀ kó mi ń jáde nínú ẹ̀ nítumọ̀ rẹ̀ ni pé n tó ṣe wípé n tí ó ṣe àwọn ènìyàn láǹfààní ń láti bẹ̀ kò sí omi kan tó ṣàǹfààní tó dùn lẹnu tó omi inú àpáta kí torí ni ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ nínú àwọn àpáta eléyìí tó mi ń jáde ń bá jáde ẹranko mu yọ o àǹfààní ló sì kárí gbogbo ẹ̀dọ́ ọlọ́run tí ń bẹ láyé irú àǹfààní bẹ́ẹ̀ ẹ lè rí lára ẹni tọkàn rẹ̀ bá lè ní tí ń bẹ lọ́wọ́ yín dáadáa tí ò bá rí gbà ni ó sì ran yín sọrọ àwọn kan pa sójà kan ní Kaduna ọkọ ju ọkọ jáde sọ wọ́n bá sáwọ̀ ọ̀nà mọ́tò tì wọ́n bá sáà járe wọn lọ́wọ́ bá sí gbogbo ẹ̀ sójà sì ni bọ̀ ó jáde ni bíi mọ́fìtì lọ́wọ́ kò múra ìgbà tí wọ́n bá dójú gbó tán tí wọ́n kéèké tán lára ọmọ bá kọ́mọ́ dàsákì kọ́mọ́ kù dàsákì bí wọ́n ṣe yọ̀bọ́n sí tí wọ́n sáfẹ́ sùn tẹ̀ olóhùn ní fi mọ́tò wọn lẹ̀ wọ́n sá lo ọdún sójà fún ọ bó ṣe gbàbọ́n lọ́wọ́ wọn ìgbà tó gbàbọ́n àwọn náà ti rí pé wàhálà dé mọ́tò rẹ̀ ní wọ́n fẹ́ gbà wọn ọ̀fẹ́ pa ṣùgbọ́n wọn wà ní option ma bí kan ní wọ́n ṣe kó mọ̀ kó ẹnu ara wọn náà bí n sọ bẹ́ẹ̀ o nke àwọn ọba ti pa mọ́tò làwọn fẹ́ gbà ṣùgbọ́n ọgbà fún lọ́wọ́ àwọn ẹ̀dá kò kí lọ́kàn yẹn pẹ̀lú mọ́tò mọ́tò ní tí mo wá fẹ́ lò ń bì wọ́n ní gbà tí tọ́gbà fún kótó nípa àwọn sùn tí àwọn sọ fún pé ah, méjọ àmọ́ ah, pé yìí ni ẹ wá tóbi ju eléyìí lẹ́yìn ọ̀dá mọ́tò ìfúnwa ẹ lọ rà mí ẹ kú rà mí tẹ bá sì ń bẹ kan nígbà ẹ̀yọ̀ ní eléyìí fà wà ẹ lọ rà mí wọ́n pa kan ní Ọ̀yọ́ state bá rántí ìkan náà sọ Ọ̀yọ́ state àwọn pa wọ́n ní tó jẹ́ káwọn ni pé táwọn ọ̀rọ̀ ògbó ẹ̀ tán àwọn tó bá survive yóò sọ yín tọ̀ yóò tó fàtà àwọn fi torí pé àwọn padà gẹ́ẹ̀tì pé ọ̀dá ìyàkùn ó disguise wà nìṣùgbọ́n ọdẹ ẹni mọ̀ dáadáa ọkà líle ọmọ ká máa jọ mọ oró tọkàn rẹ ọba yìí ọmọ máa jọ mọ secondary school kọ́ na principal kí wọ́n máa bọ ìyàwó àwọn principal principal gbogbo school ọ̀dà kọ́ ọmọ secondary school ọmọ ilé àwọn ọ̀gá kì í á lu ìlúkulù káwọn náà máa wà ní ẹgbẹ́ ẹyẹ ẹgbẹ́ ẹran ẹgbẹ́ ewé kí wọ́n máa lọ sùkú kan tó má kì í lọ ẹ̀dá kù tí wọ́n bá akẹ́kọ̀ọ́wé akẹ́kọ̀ọ́ <laughs> bá bá yọkọ ìwé kí lọ fa gbó múmu èéfín tó ń jẹ yìí ni ọkàn yìí lè ní ẹni ọba fẹ́ wù ọ̀daràn tí ọba kọ́kọ́ bọ́ sínú ẹ̀dá mi yàtọ̀ sí tọ́lọ̀ fi dá kò ní rọrùn ojú lásán ò sí fi dáràn ṣùgbọ́n tó bá kọ́ sọ́ra rẹ̀ dẹ̀dá mi tọ́lọ̀ ọ̀dá kẹ́ẹ̀ẹ́ yóò àmà dáràn lọ ọlọ́ọ̀ ní bẹ nínú àwọn òkúta lama yatafajjaru minhul anhar eléyìí tó ṣe wípé àwọn odò ń san yóò máa jáde láti bẹ̀ àwọn èèyàn fi ṣàǹfààní àwọn ọkùnrin kò fi ṣàǹfààní bó sì yẹ ká jẹnu ẹ má jáde àgbẹ̀ hadith náà nàbí sọ́lá àlẹ́ wàlẹ́ ọ̀sán àwọn sọ́kẹ́ mu masalu ma bẹ asani lahu bihi min alhuda ọ̀rọ̀ ti hadith sọ́mọ́ka anábìíní àpèjúwe ń tọ́lọ́wọ́n bá fi rán mi nínú mọ́lẹ̀ ó dà gẹ́gẹ́ bí omi tó rọ̀ sórí ilẹ̀ ni àwọn kan bẹ́ẹ̀ àjáàdì àwọn kan bẹ́ẹ̀ kì í hà máa dáhùn arẹ́bìnrin òyìn àwọn ilẹ̀ kan oní tó yóò mi bá rọ̀ sí wọn amsakati ilmaa yóò gba omi sára tó bá gba omi sára nǹkan lè má wù ń bẹ̀ nǹkan lè má kan bẹ tó ṣe pé yóò dọ̀ mi sára wà á ń bàtà tìlìkálà wẹ̀lẹ̀ ó sì bàlìkẹ́ fèèrè àwọn nǹkan tí àwọn koríko ọmọ àwọn koríko jẹ yóò wù lórí àwọn ilẹ̀ yẹn tójò bá ti ń rọ̀ sí àwọn ẹranko ọmọ wa jẹ àwọn èèyàn náà wà máa pẹ́lẹ́ fi wẹ̀ mu wa wa kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gba omi sára ni ṣùgbọ́n àwọn èèyàn ó sàǹfààní bu omi tó bá gbà omi ó dẹ̀gún síbẹ̀ bíríkì lọ́wọ́ àpọ̀n tí ó fi kọ́lé ẹni tí ó wẹ ọkàn àwọn tó fẹ́ ṣe irrigation ó ṣe ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan ń bẹ̀ ń bẹ̀ bómi bá ti ń rọ̀ sí yóò máa yọ̀ dànù ni láhíyá amsakati lùmọ̀ kò ní gbomi sára kò sì tún ní ewu koríko nǹkan kan kò ní sàǹfààní bí ọ̀rọ̀ ntọ́lọ́wọ́ bá ń sọ ń bí torí pé ànábìnrin àkójúwe ntọ́lọ́wọ́ fi rán mi nìyẹn ẹni ọba gbà yóò sàǹfààní yóò sàmìyàn láǹfààní ẹni ọba kọ̀yìn sí kò ní sàǹfààní kò ní sàmìyàn láǹfààní wàyí nàmí lórí ìjárọ̀tì wàyí nàmí lórí ìjárọ̀tì omi ó sì fọ́ òkúta láàrin o ta ló mọ̀ kómi bẹ́ẹ̀ nú ẹ̀ ọlọ́ọ̀ni mi ó fọ́ omi ó sì máa tìbẹ̀ jáde ṣé àwọn kíta pàtà tí òkúta bá fọ́njọ́ mi iná máa ń jẹ́ bá jáde láti ìyàbí ìjáde kí ló tọ́lọ̀ ọmọ ọ̀dà kan náà tọ́kùtà mi bá fọ́ àwọn àlùmọ́ọ́nì kan lè wà nú ẹ̀ kí ló tọ́lọ̀ ọ̀dà kan àwọn àlùmọ́ọ́nì yẹn àti iná àtàlùmọ́ọ́nì kò sí kẹ̀kẹ́ láǹfààní tó tó kálẹ̀bá máa ń fa ní wípé gbígba ìmọ̀nà ẹ̀sìn ọlọ́run orí ìrètí nkẹ́kọ̀ọ́ tí ò lẹ́gbẹ́ kí ọkọ̀ èèyàn wá lè sí mọ̀nà ẹ̀sìn orí ibú tí ò láfidọ́ ni tí ọkọ̀ èèyàn bá ti lè sẹ́sìn ọlọ́run ọba tẹ́sìn ọ̀jọ́ lójú kò lè látùbọ̀tán rẹ̀ gẹ́gẹ́ bí kò lè lówó mọ́ sọ owó yàtọ̀ látùbọ̀tán o ọlọ́run ní bẹ nínú wọn ìmí ọ̀fọ́ omi ó sì máa jáde àǹfààní ní jáde fáyé o ọ̀dà kí lọ́lọ́run tó sọ wàyí náà mi ni ha ọlọ́run ní àwọn òkúta tẹ́rin nìyẹn bí wọ́n ṣe rí ẹ̀rìmà ẹ̀rìmà àpáta ńláńlá àti wẹ́ẹ́rẹ́ àwọn míì wọn a máa jábọ́ látara bẹ̀rù ọlọ́run وإن منها لما يهبط من خشية الله وما àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nǹkan ṣe wá ibi tí nǹkan sì ti ṣe wá náà nípa àjìnà sẹ́sìn ọlọ́run anábà Muhammad sọ̀rọ̀ ó ní wúhùdù òkè wúhùdù jábàlù òkè kan ní yuhibbuna wa nuhibbu ó fẹ́ràn àwa àwa náà sì fẹ́ràn kí ni bẹ lódò kìtì mi ń jókè àpáta ni àbí bẹ́ẹ̀ kọ́ ni tí bá pàtà ní ọ̀tà gangan tá a pè lókè anábì wa ní òkè yẹn bó ṣe jókè tó jókòtà ọ fẹ́ràn òun òun anábì náà sì fẹ́ràn tí wọ́n fẹ́ràn anábì òkúta ni ẹ o ṣé wọ́n fẹ́ràn anábì ẹ̀ lè dá mi lọ́wọ́ ní ẹ̀ dáhùn ṣé wọ́n fẹ́ràn ànábì tó ṣe pé àwọn nǹkan tó mú wá ó lè lára rẹ̀ yọ tánàbí kan bá mẹ́lá yẹ́ nísìnyí yóò tẹ́ ní ìgbà mi ẹni tí ọ̀sán máa yọ ní àláyé òní òní a gbà pé ó wà bọ́ tẹ́ẹ̀mù wà practicable it's not practicable kí ló dé tí òfin wà practicable ìjẹ ọ̀rọ̀ máa ní o ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o bóò ni ọ̀ràn jíjá sí wà practicable bóò lẹ́ni kó ṣe bẹ́ nàìjíríà tí ó gbẹ́sẹ̀ lé jàpá tí ó sì máa gbẹ́ ìbò láti lè ó sì wà practicable kí ẹ mọ gbẹ́sẹ̀ lé jàpá lórí ọmọ tẹ́fẹ́ system ọ̀ràn wo ni ọ̀wà practicable nàìjíríà ṣùgbọ́n gbogbo tọ́lọ́wọ́n bọ́ ọba tọ́lá rẹ̀ ga ìwé ló wá wà practicable títọ́lọ́wọ́n bọ́ ọba ti wà practicable lọ́dọ̀ rẹ̀ nítumọ̀ rẹ̀ ní kọ́kàn rẹ̀ níbi tó ti lè sọ́lọ̀ kọ́kàn rẹ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n ti lọ nínú àwọn ẹni àná ẹja fún alákòjúwe ìgbà tọ́lọ̀ wọn bọ́ bá tọ́lọ̀ ààrẹ ká tó sọ ọtí mímu tó sọ dé ìwọ̀ ọtí mélòó lẹ́yìn mú bí ọmọ alárúbáwá kálukú gangan ní kòkó rẹ̀ lé ní kí wọ́n lọ fowó ra wọ́n fúnra wọn ní ṣẹ̀kẹ̀tẹ̀ ìjọ àwọn bàbá wa mú ọtí sẹ̀kẹ̀tẹ́ ni àgbàdo ikú ni gbogbo ọ̀nà sì dákò ni wọ́n rẹ̀ ni wọ́n ma gbé mú gbogbo nǹkan dàrú tí wọ́n fi najú nà ọmọ lárúbá mú ọtí ìyẹn lọ́fà tó fi jọ jẹ́ pé sísọ ọlọ́mọ bá náà gbé wálẹ̀ kan náà ṣùgbọ́n àwọn kan gbé ọtí kaná lọ́wọ́ tí wọ́n pa àwọn mùsùlùmí mi ń bẹ láwùjọ báyìí tí wọ́n ń sáàfù ara wọn lọ́tí lọ́wọ́ wọ́n ń sáàfù ara wọn lọ́tí lọ́wọ́ wọ́n ń ṣe fàájì àwọn kan ń bẹ ọtí ń bẹ lórí bẹ́nu òkùnkùn tí wọ́n ti gbé kalẹ̀ àwọn míì ń bẹ wọ́n ń ṣe lọ́wọ́ láyà wá dé innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun. من عمل الشيطان فاجتنبوه لعلكم تصلحون فما الخمر والميسر والأنصاب إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه فاجتنبوه لعلكم تفلحون ọlọ́run bá ní pé innamal khamru dájúdájú ọtí tẹ́ rí òun ni ní tí wọ́n ń pè lọ́tí ní gbogbo tí bò lákàyọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́lẹ̀ gẹ́gẹ́ stáòtù nìkan stáòtù greenesse àti gbogbo ń tọ́jọ́ àti gbó torí gbóná àmà gbà lákàyè lọ́wọ́ èèyàn tí yẹn bá fà ságbárí tán ni sòkúdáyì sòkúdáyì bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ìgbàlákà yàbí ìgbàlákà yìí sókúdá yìí náà máa pa wọ́n ẹ̀ ma sókúdá yìí sókúdá yìí táwọn ń gbé kiri ògógóró ara rẹ̀ ní ẹlẹ́mìn ah, ah, ẹmú ìsọtí ó tí àwọn àjọ̀lá ogun bá ní máa sọ bẹ́ẹ̀ o abẹ́mọ̀ wọ́n lóògùn ọtí lòun náà gbogbo ọ̀ràn ọtí wálé yìí eléyàn nìkan kọ́ kókè múmú bẹ́ẹ̀ náà ni mẹ̀yì sírù bàbá àjẹ̀bú títa bàbá àjẹ̀bú lótò náírà bet àbí wọ́n tún wá ti sọ di professionist bet naija ó tún ti di òwò gangan kíyàn máa lọ bet yẹn òwò gangan ní nìsín tí wọ́n ti ń sí ṣọ́ọ̀bù fún táwọn aláàtúnṣe signpost láì tamọ́sà láì tasọ ṣọ́ọ̀bù pípọ̀ wá bẹ́ẹ̀tì ṣé ìmọ̀ kíta ìbá rántí níjọ́ ohun tó ti pẹ́ púùlù àwọn bàbá wa máa ń ta èèyàn ọmọ ké púùlù tí a ń ta yẹn àsáwọn bọ́ọ̀lù ni wọ́n sá máa ní Liverpool gẹ́ni kan bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ sínú wọ́n mọ̀ wá mú two wọ́n mọ̀ mú three àṣé scores ni wọ́n mú èmi ọmọ àṣẹ skọ́ọ̀sì ni wọ́n mú àṣẹ tẹ́tẹ́ àṣẹ búùlù yẹn wípé tú tìrì wọn gbà tìrì fọ wọn gbà àṣẹ nọ́mbà tí wọ́n mú yẹn skọ́ọ̀sì ni níbi púùlù ìgbà tá a tó gbájú tán tá a náà ní ìsìn àti ìsìn wọn kí a bá jọ so tí a bá wá mú tú àǹtìrì tí wọ́n bá padà play tó bá yẹ pé Liverpool bá lọ gba tú tòótọ́ tí ẹni tí Liverpool bá gbà tó bá ní tìrì lóòótọ́ wọn ò lò tí wọ́n yìí ṣùgbọ́n ẹ ti tààlẹ̀ a máa ṣe premier league yẹn náà ni premier league tó ń gbà wọn ó náà wọn fi ń ta fóònù ó rí pé kó mú liverpool two ó mú kíní mi náà bọ́ọ̀lù mi tírì tó bá ti jẹ́ pé tó múnú tí wọ́n bá ilé gbá two tírì ọ̀jẹ̀wó tó bá mú zero zero ọ̀jẹ̀wó àwọn àwọn àti tókè tẹkẹ jí dàdà ló pé wà láńjẹ jẹ òyìnbó sùn kẹtẹ pẹ láàlámì dodo ẹbà yóò lọ mú tu. <laughs> رجس من عمل الشيطان tẹ́tẹ́títa gbogbo kálọ̀ máa fi ọ̀fà ọlọ́kùn gbogbo ẹ̀pápọ̀ onírẹ́jìsùn ìdọ̀tí ni o min amali ṣẹ̀yìtọ́ọ̀nì iṣẹ́ ìṣù ni o báwẹ̀ èèyàn bá ń lówó ń díẹ̀ tí wọ́n ní ń díẹ̀ kí ní ọ̀pọ̀ ẹ̀kún torí lọ́dọ̀ yorùbá gbogbo tí yẹn bá ti ṣe tó bá ti rówó kò sí tó kan yorùbá pẹ̀lú ti ń ṣe tó sáàrówó tó bá ti rówó kò sọ̀rọ̀ mọ́ wọ́n mọ̀ fọlá rẹ̀ tọrọ ni. gbogbo àwọn aláàfáà gan lè sọ pé yọ wà lè jẹ́nà ṣáájú àwọn tí wọ́n bá ti rówó nìṣe balabala wọ́n mọ̀ ká bòlòbòlò nìṣe tójú ọ̀ràn owó rèé nígbà àwọn tẹ́lá ibà sòkú jẹ́ fún one million tẹ́lẹ̀ mí náà ju one million lẹ̀ wọ́n sòkú kan tí wọ́n gba bí one million wọ́n yẹ nìkan dé ìgbà wọn kó ọpọ ẹni five hundred wọn fún ọdún láìlá ìlẹ̀lá five hundred <laughs> one million kọ owó lọ bí ten million ara òun ìsọ̀rọ̀ o. fàjẹta ni mo. fàjẹta ni mo. dáadáa kúrú tó fi mú. kẹ́ni kó dé kẹ́mọ̀ pé adúlówó tó tó àkẹ́mú five hundred.

wàláhì ibẹ̀ náà lọ parí sí ìtọ́ wà lọ́wọ́ ẹ̀ kò gbé mu ó ní ìmẹ̀lẹ̀ iná ìwà ní mú mọ́ láàyè láàyè alẹ́ nìkan bẹ èyí máa ń mu ọtí ọlọ́run aṣàlájì ọba lọ hajj bí ó dẹ́kọ̀ àmọ̀tí mọ́ ṣùgbọ́n jọ mi kò fẹ́ àwọn tí wọ́n jọjọ́ máa mu tí yílẹ̀ gbogbo ẹni tí bá ń saburú tí ọba fáwọn ọ̀rẹ́ aláburú ẹ̀ ní faburú lẹ́lẹ̀ kò sọ́jọ́ tó bẹ́ẹ̀ dà sí tí wọ́n bá pàdé lọ́dẹ ààbò ah, ló sì wá ṣe báyìí wọ́n diwọ́lì kọ́kàn wà dájú kò gángan wọ́n náà mú nǹkan náà ó àárín ẹ̀rí pàtí lọ́mọ́ kà ní gángan ní bàbá ni ọ̀dà ẹjẹ̀ mọ́lájì ló bá bọ́ sábàkà yóò lòun ti fàlájì lẹ̀ pé àgbọ̀dọ̀ mú títẹ́lẹ̀ bá wà lórí wa yóò bá sígò yóò bá máa dàkú sọ́ọ̀ yóò ní tóun bá ti mú tó bá ti dé sábàkà òun ọ̀gbọ̀dọ̀ mú ti ìgbà tí ọba ti sá dé mọ́kà lórí òun ajé maka ọba sàódì ìdáde ọ̀hún lẹ́rí kankan náà ọmọ sàódì tó bá sábàkà lórí ẹ̀ kí ni òbí ṣe ìgbà tí ọ̀sẹ̀ gé ṣùgbọ́n mi maka nù tẹ́ bá fẹ́ mọ̀ pé ẹ̀ lọ maka ń bí ẹ bá sábàkà fi la ní téèyàn bá dé àtẹ̀yìn àwọn ará èkó ló gbé yín wá ọlọ́wọ́n bọ́ sàánú wa ọlọ́ni fájítẹ́ nìkú àwọn sàábíà nẹ́bì sọ̀lọ̀ ẹ̀wà máa ń tọ́sẹ̀lẹ̀ eléyìí ti ń bẹ lórí iná wọn àwọn ìgbà àtàwà wíìsì wọn lè dànù kálukú wá ń bọ́ kọ̀rọ̀ yàrá gbogbo ẹni tó ní ife gbogbo ẹni tó lámù àmọ́ ọtí pé màá mú díẹ̀díẹ̀ gbogbo wọn wá yí ní gbogbo agbègbè Madina ojú ọ̀nà ibi táwọn èèyàn ń gbà kọjá ọtí ní sàn lọ́mẹ́ gbogbo wọn yí ọtí ti ń gbọ́ wá aya ń dé lẹ́ẹ̀kan náà wọ́n sì ń fòpin sí ẹ ọjọ́ ti ń gbọ́ o súnmọ́ kan sátúkọ lóòkùn mi ń bá àdì ìdálé ìtì ń bẹ ìtì ń bẹ ti lé ọ̀kan ti lé láyé ibi tó máa lé kí ó ga ń ọmọ kí ó mẹ́mbà àdínà ìyàkálẹ̀ ìjà àbá àgán sá àbá àgán ọ̀sá bá sáàmù láti sọ wípé èèpọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ láyé mi táàtì máa kírun lọ mò ń bọ̀ wáàsí ti níbi táwọn ọmọ kéwú tẹ́ẹ̀dì máa kírun lọ́wọ́ ẹwà ti ká ẹgbẹ́ kiri ẹtí kiri lọ wọ́n ti kó ti tọ̀ ilá wọ́n ti mọ pé yìí kọ̀ọ̀kan wọ́n tún mú bọ̀ra lọ kéèyàn mọ̀ wọ́n mọ́sá sí kó tún mú bọ̀ra lọ wọ́n sì máa sọ lọ́kọ̀ kan. àdáwò dé ọkàn ti lé ẹ̀ tá a bá sọ mọ́sálásí bí tá a kírun lásán àlọ́ tá bá sọ dílé bọ́ọ̀lù wàláhì àwọn yóò dùn fún wákàtí mẹ́rin ẹsẹ̀ onírọ̀ tí wọ́n tún èègò èègò èègò tí wọ́n ké wọ́n máa ké wọ́n máa bọ́ọ̀gù wọ́n àti bọ́sásí ẹ̀ tún máa fún wa tí ọ̀sẹ̀ fún lè bọ́ọ̀lù yọ jẹ ìjọba jẹ́gbẹ̀ yọ mọ̀ lọ àwọn èèyàn fún jà wọn tí wọ́n ké aláwọn bí ó kéré bí wọ́n tó bẹ́wù wọ́n bọ́ ẹ̀wù báyìí wọ́n máa ṣe yẹ àwọn èèyàn ò ní mọ̀ pàwọn dúró wọn ò ní mọ̀ wọ́n àárín rírìnra ṣùgbọ́n ẹjọ́ jẹ́bi tọ́lọ́run nígbà tẹ́ bàbí ka fáátì àtàn yóò ti sọ ẹlòmí tẹ́ bàbí ka fáátì àtàn lónìí ìkànnà bàbá ọlọ́run bá sí dáadáa fún wa bàbá ìmọ̀ mùsọ̀bìn ọlọ́run bá sọ wọn ọlọ́run jẹ́bi wọn ogun lórí dáadáa wọ́n rí ah wọ́n ní asamu marathon ni nígbé mo kírun kan ní èsì tó gùn díẹ̀ kí n táwọn jàmọ́ fojú mi nígbà tí wọ́n jẹ́ bàbá lónìí òní wọ́n sọ bẹ́ẹ̀ fún ọjọ́ nìkan sọ wípé ìmọ́mù múlí àmọ̀ta ní ti tó múlí àmọ̀ta ní ti tó gọ̀bárí jàmbá tó ti mọ́mù síwájú pé kó àwọn lọ́wájú ọlọ́run tẹ́fẹ́ rí ọ̀nà ẹ̀ àwọn ní wọ́n sọ mọ́mù pé bó ti ṣe ní ọkàn ti lè múlí àmọ̀ta ní àwọn aṣẹ̀sìn ọlọ́run bá dáwẹ́ wá torí pé mi ti lé àwọn àpáta òkúta wá ń jábọ́ látòkè látara àbẹ̀rù ọlọ́run òkúta tó sẹpẹ́ kò gbọdọ̀ bọ́lù wá òkúta tí ò gbọdọ̀ jálù wá tó sẹ̀mí wọ́n wà jábọ́ látara àbẹ̀rù ọlọ́run aláàrẹ́bà Muhammad sallallahu alaihi wasallam anábì nígi kan tí máa gbọ́wọ́ lé níbi tí mímbà ìrẹ́wà tẹ́lẹ̀ wọ́n gbé wọn lè gbé wá yà níbi wá chẹ́ǹjẹ̀ wọ́n wá kan mí bàrí gangan nígbà yẹn wọ́n ti kan mí bàrí torí pé ànábì máa jókòó lé ṣèrántí ọlọ́run wọ́n wá gbé kúrò níbi tó wà wọ́n jù síta wọ́n wá kan mí bàrí igi ń sì ń sọkún igi ń sọkún àwọn èèyàn sì ń gbọ́ ohun ẹkún ẹ̀ àwọn sàbí ànábì gbọ́ sallallahu alaihi wasallam ẹ̀ ń pé ànábì ọ̀rántí ọlọ́run lórí òun náà yíyá wa máa wò pé wá sí náà sí kọ́ wá sí ẹ wo èdè yìí ní nǹkan bí ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn gbogbo 90s tí 90s fi parí lèmi máa ń ṣe wá sí ìta gbangba bàbá wa ni wọ́n ń ṣe o ṣùgbọ́n padà gbélé wa lọ́wọ́ èmi àtàwọn àbúrò mi àtàwọn tá a jọ jẹ́ kẹgbẹ́ táàbí ó fi parí á ṣe wá sí ìta gbangba ni mọ́sálásí lè wá báyìí tó fi di 99 bá a ṣe máa ń ṣe ni bàbá aṣáláwo ṣe bẹ́ẹ̀ ni àìbẹ́kọ̀ọ́ àbábìlì hakimu la jáná sí wọn kọ́dà kí n bẹ lábíjọ ní sọlọ́n kọ́ bá sọ àfàànà káàkiri káàkiri bá ní wáàsí wá wà wáàsí ta gbangba àwọn bàbá wa máa ń gbé káàkiri ní àwọn bàbá wa ní mẹ́yìn máa hajj wọ́n máa gbé káàkiri wọ́n máa gbé káàkiri ẹni tí ò gbé tiẹ̀ káàkiri mọ́sálásí agboolé wọn ìwájú tẹ̀ báyìí tí rọmọdọ́nù fi parí níbo ojoojúmọ́ wá sí wà mọ́ni gbogbo ẹ ti kú tọ́yányán kò sí àdúgbò tẹ ẹ ní ninety one ninety two ninety three ninety four tó fi di ninety tẹ ẹ ní báwa sí mẹ àwọn èèyàn sì wà ń bẹ àwọn abòmí tó ṣe pé ẹni tí ń ṣe wáàsí àtàwọn ọmọ kí ní ọwà táwọn èèyàn ò ní wá tí sí wọn lọ yóò gbé microphone tí wọ abá yín níbi tẹ ẹ̀ẹ́mà lẹ́yìn asámúbà ma gbọ́ wákà ni wákà lẹ́ẹ̀mà gbọ́ ẹ̀gbọ́ tí mo kó ń dòrò ẹ̀gbọ́ tí ó ti mọ̀ dá wákà lọ ìbò ń gbogbo ẹ̀ wà ní ìsìn bọ́lọ́wà ilé bọ́ọ̀lù ti parọ́ ẹ̀ ilé bọ́ọ̀lù àwọn yẹn inú tọ́ba lọ wo bọ́ọ̀lù nù àsìkò tó yẹ pé kò sásìkò tí ò sí bọ́ọ̀lù nígbà kan tí bá ń bọ̀ mọ̀ ń bọ̀ kí á bọ́ọ̀lù fọ́sùn tí a bá fẹ́ gbá cup of nation á ti mọ̀ pé ẹ̀ka méjì ni ìgbà tó wà dúró lójoojúmọ́ nǹkan ọkàn ti lé gbogbo àwọn tí ń fa kọ́sọ́ tó kọ́lù nìyẹn o ṣé ibi ilé bọ́ọ̀lù lèyìn ọ wà tí ó ti rántí ọlọ́run tàbí tí bẹ̀rù ọlọ́run ti wá sẹ́mi ẹ̀ ọlọ́run kọ́ sáànù wa kọ́ fi wá sí kọ̀ǹgẹ́ dáadáa wá sí kú tán tàòsírì náà torí wípé àwọn èèyàn sì ń sí tíra àwọn ń pa á dé ó sì tún jẹ́ ọsẹ pọ̀ ọlọ́mọdé yìí náà tún padà kú tán bí i ayé ṣe wá ọlọ́ọ̀ni ń bẹ nínú àwọn òkúta ọjọ́ wọn ti lọ. àwọn àpáta máa jábọ́ látara àbẹ̀rù ọlọ́run ẹ̀já wa náà bẹ̀rù ẹ̀ bí àwa lè rẹra wa tó ní bá àpáta ni pé àpáta rọra لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله ولو أن قرآن قرآنا سيرت به الجبال سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا Al-Qur'an tá ń wò yìí tá ń ké tí ọ̀lápá ọlọ́run ní pé a bá jù sórí òkè òkè ó kù dànù tí kùránì kan bá ń bẹ tá a lè fi kún òkè dànù tá a lè fi gé yìnlẹ̀ tá a lè fi bókù sọ̀rọ̀ yìí ni wa a ti kọ̀ yìí sí òpin ẹ̀kọ́ tọmọ mùsùlùmí láyé òní tí ó kọ́ nípa ni pé kó ṣe wà nínú àwọn ọmọ táwa náà mú lọ ó bẹ̀rẹ̀ alifu ó wọn àbà ara aṣọ àbà pẹlẹbẹ wọlá ló bá àríkà àkọtẹlẹ kódà jù àkọjú bàbá rẹ lọ. ẹ má tó se. á ọmọ mi ṣe wàlí mọ́ ó kéwù ó yọ wàhálà wọ́n wà máa ma lórí àwọn àfáà náà àtọkùn àtọkùn àfọ́pọ̀ ọkẹ́ òtàn náà ó kéwu tán nù ẹ wá máa wo ohun tí òbí ó fi ojú ọmọ ní tọ́mọ bá lòun ọ̀kàwé yọ lòun ọkọ̀ lọ́mọ ni ó ní káìwé yọ lọ bí ṣe ń gbájú náà ìwé náà lọ́kọ́ gbájú mà yóò fi bí ọdún kan kọ́ ifọ̀ àbù capital ẹ̀ tàbí súnmọ́ rẹ̀ tàyé yóò fi ọdún kan kọ́ ìrìn náà àwọn ọgbà bíi four thousand mẹ́ta àbí five thousand <laughs> lórí capital ẹ̀ tàbí àti súnmọ́ rẹ̀ tàbí bíi fifteen thousand ọba lọ ní ètò rẹ̀ bá lẹ́sì ni o tó bá kó ní capital letter b small letter b a for apple nìkan yóò tún bọ́ sí sẹ́ńtà capital <laughs> tó bá yá yóò di about comprises the whole of it yóò tó bọ́ bẹ́ẹ̀ nu wọn bá bí dáa kó lòun ṣe ọmọ yín ọlọ́lé kí ó ní àwọn ti ṣe wàlímà tí wọ́n yẹn kó ti kí ó tán tó bá tiẹ̀ ṣe pé yóò ṣe wàlímà yẹn yóò fi màrún kí ni bí ọ̀bá tó báyìí pé yóò ṣe wàlímà yẹn wọ́n bí ìbẹ̀rù ọlọ́run ọba sí lọ́rùn lẹ́mìí lọ́rùn níbi ọba dà àwọn tí wọ́n bá ná kí wọ́n máa pa láǹgbá wọ́n máa kún àlòyè àdúrà ẹ wá ní ọmọ tó ṣe wàlímà ẹ wá sí kùránì fún láàrin ẹnà ẹnà ẹnà lọ lọ lọ lọ́hù ẹnà <laughs> lọ́hù iná láhù iná láhù iná láhù bò gbogbo àwọn tó ṣe wà nímọ̀ ní àwọn àbúrò rẹ̀ tó ṣe wà gbìyàn kalẹ̀ sí kùránì báwọn afá àwọn náà ti kéde èyàn tó bẹ́ẹ̀ kó kàwé láwùjọ kọjá ní secondary school kọ́ wá pẹ̀lẹ̀ lálákọ̀wé níbi táwọn ọmọ yunifásitì gan tó bá wà ní tó bá dáwọn àwùjọ kan tó bá kàjú dìgírì lọ ó nílé yọjú kó kàwé tó bá kàjú dìgírì nìkan lọ gbogbo kọ́ọ̀sì tí ń bẹ ní yunifásitì ní ìṣèbọ́ bá ṣe dìgírì tán professional course tó ti wà tó bá ti ṣe tó ṣe masters ṣé ọmọ secondary school ajẹ́pẹ̀lá rẹ̀ lọ́mọ̀wé ṣùgbọ́n láwùjọ wa ìṣọ́mọdé ọmọ ìdájú òpin ẹ̀ láfa ìdájú lọ́nà ìdájú pọ̀ gan o ẹ̀yàn tó ti ṣe wàlímà yẹn wọ́n mọ̀ dùn mọ́mù ni ọlọ́nkọ̀ wọ́n láì tó bẹ̀rẹ̀ kọ́ sànú wa wà máa ń lọ ọ̀hún mi rọ́ọ̀fìnrin àmà tààmàlú. ọlọ́mọ wájú wá lọ. ẹ màgá tí máa ṣẹlẹ̀ gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá lè láyé wọ́n má bìlí púpọ̀ àwọn smart àwọn míì bẹ̀ tó yẹ pé ọ̀daràn ni wọ́n wọ́n burú ṣùgbọ́n ọmọ ara fi pamọ́ àwọn ọmọ dára ẹ máa mẹ́lòmíì ní ẹ̀yìn ìrùsìn ṣùgbọ́n lọ́wọ́ bá máa wọn ẹni ọkàn rẹ̀ lé ọlọ́wọ́ bá máa ẹni òṣètò ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ẹni tó lòun ní ti ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá máa gbogbo ń tẹ́ ń ṣe níṣẹ́ bóyá ní gbangba bóyá ní kọ̀rọ̀ ọlọ́run lòun fọ́nú ń pẹ́ o bí wàá fi rìn ọlọ́run ọbẹ̀ yìí ṣaláì màkẹ́ nípa aṣẹ́ wa ẹjá padà sọ́dọ̀ ọlọ́run àsìkò tó dáa láàní àsìkò rọ̀mọ́dọ́ ẹjá mójú tẹ̀sìn ọlọ́run èmi àti ọlọ́run jà àrìlò sí bíire yóò ṣe sóore fún àwọn yóò bí dáadáa fún àwọn ìlú wa ọlọ́run bá tún ṣe sí dáadáa subhanakallahumma wa hamdika sanàlá ayé tàbá rí ẹyọkan àbí وأنت وجزاك الله خير àwọn tí ẹ̀rí máa ń sọ pé gbọ́dọ̀ ẹ̀ báyìí àtúwà ó mọ kí kúrò àti ìdìbò ní àwọn máa ń tẹ àkùrá ìdàgbà tí wọn lọ sí ti máa ń gbọ́ wà. mi ò sọ ẹni tí ọkùnrin rẹ bá le téèyàn bá ní àwọn màmá ẹ̀kọ́ ọ̀dọ̀ ẹni tí wọ́n fún àdó yóò wù mí sí yóò wà mí sí dànù àjọ àwọn àwọn tọ́ra lẹ́yìn kájọ́rọ̀ ọlọ yóò fún àwọn èèyàn ọ̀dà téèyàn bá mẹ́nu gáàdì tọ́jẹ́ sọ́ọ̀dù tàbí àyè ṣe tẹ̀ ọwọ́ àmì yẹn làbọ̀ tó kù sí làbọ̀ wà lára àwọn tí wọ́n wá kúrò láàrin wọn ìwà nínú ìlú kúrò lọ́wọ́ ẹ̀. lọ́tẹ̀ wá nígbà àbáwọ̀ lèèyàn mọ̀ tó bá ń sàdá yọ̀ ní kúrò sí. àárín ibi tí ń gbé tí wà nílé fi wà lọ́wọ́ yọ̀ wọ́n kò wù yẹn. ẹgbẹ́ àgbẹ̀ àbí ìyáwó àti ìjọba bá wà láwọn ìlú ọ̀tọ̀ ẹ̀rọ mẹ́tọ́ làwọn ìyáwó ọ̀dà ààrẹ ló sọ. bẹ́ẹ̀ máa jẹ́ ẹni tí olúmọ̀ ń pè ní ẹgbẹ́ ìyàsáwọ̀ ìyàsáwọ̀ àrọ̀ ní ìsìn ìyàsáwọ̀ tó ṣọ́ mi. ọ̀dọ́ ni o àtàwọn olùdíje ẹ̀mí ọ̀dọ́ bẹ́ẹ̀ kò wà ní ìwé àbí ẹ̀mí àdúgbò yẹn ìyẹn ò ní tó kù. àyàn ọmọ wa máa bí òkè kọ́lá tọ́ọ̀kì díẹ̀ tọ́ọ̀kì tọ́ọ̀kì láàárọ̀ òfin ẹ̀dẹ̀. kéèyàn kan máa wó in the only day that we hear it. When you want to see what you hear it. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah,